أمر بطلب الحفظ منه ويقول سبحانه في شأن يوسف عليه السلام والسلام فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نبتل أن له لحافظون قال هل آمنتم عليه إلا كما أمنتم على أخيه من قبل الله خير حافظا وهو أرحم الراحمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في سركم وعلى نيتكم يقول تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن أيها المسلمون عباد الله الذكر ليس سببا من أسباب حفظ الله للعبد المسلم أيها المسلمون عباد الله أيها المسلمون الله أيها اليوم يوم ما يدعى tí wọ́n lọ ya ipò kan sí ẹ̀rẹ́ níbi kan tó mú kí wọ́n bá fi ta yẹn nígbà báyìí fún onírẹ́ yẹn. Ọtí nínú nǹkan náà gbàdá lè kó sọ̀rọ̀ kó o níbi àbúrò ní wáyé lásìkò. Nítorí pé ìlú ń fẹ́ kan bẹ́ẹ̀, adébíyẹn ti gba ìgbàláyé nípa rẹ̀. Kódà yóò padà sí yẹn lọ síbi ẹ̀kọ́ ní ọba sọ́ra. Torí pé ó ń gbìn, ìrònú ayẹta, ògùn òdígbẹ́. kìí ṣe kan lára okùnfà tí máa ń fa ìtọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹrù ọba náà ọba kí ni wọ́n á ní àwọn okùnfà tí ẹ̀ lè inú ẹ̀ ọ̀hún náà kéèyàn sọ ìwọ inú yẹn àwọn òkè mi ẹ̀rí ẹnìkan kí o tẹ̀ ní àdásíyàn ìtọ́ ní káyàn látọ̀tọ̀ èèyàn ò káyàn látọ̀tọ̀ àgbẹ̀jẹ̀ kan. tó kù bàbá yẹn rí sọ ọlọ́run ọ̀la òun ní ọlọ́run máa máa rí sọ ọlọ́run. رضي الله تعالى عنه قال يا غلام مطي وغرقني احفظ الله يحفظك صلاة يعني كي ولا على ẹ̀tọ́ sọ ṣe rẹ̀ sọ máṣe rẹ̀ sọ oṣù máa fílẹ̀ ìyàpàdé wàá dẹ̀rí ọlọ́run ọba sọ ìyàpàdé ọlọ́run ọ sọ pẹ̀lú gbogbo òtúmọ̀ tí bá túmọ̀ ọ̀tọ̀ ọlọ́run máa ń sọ ẹ̀. torí kí ni torí pé ọ̀rẹ́ mi sọ ọlọ́run wa nínú yẹn bí rí sọ ọlọ́run wa òun ni àtàkọ́ òun tó ọlọ́run wa ara pẹ̀lú àwọn ọjọ́ máa ọ̀kẹ́ ọlọ́run ìtẹ̀lẹ̀ dáhùn sí ọbẹ̀ ẹlẹ́ bá tó jòkó kẹlọ́ sí ọlọ́ọ̀dù wọn láwọn tí wọn dára wọn sì wọnú ọkọ̀ padà ọkọ̀ kóòrì láì ní iye ìgbà bọ́lá òsì láì ní yẹn ọkọ̀ parí yányá tí wọn rí kẹkẹ yìí lọ́kẹ̀ rárá nínú ìlú ẹ̀yin lẹ́yìn máa ń sọ àbùsọ ìbá ti kò wọ́n kò ẹ ò ẹ̀dá fẹ́ sájà máa bá tó wà lọ́dún bí àwẹ̀ pẹ̀lú àwọn nẹ́fílà bí irun bí àwẹ̀ bí sádákà náà bá lẹ̀ sọ sí sádákà kò má tí ọ̀rọ̀ wáyé bá yẹ tí ọba lè kú yẹn yẹn. àgbà nínú àwọn ní ní ẹlòmí ọlọ́wọ̀n ọ̀dá lójú rẹ̀ ọlọ́wọ̀n ọ̀dá ẹlòmí lójú ẹlòmí òní gbọ́ kàlẹ́ sọ́lọ́ ẹlòmí sábà dáadáa sọ́lọ́ kódà tó ń gbogbo àwọn ọmọ ayé ọ̀dọ́ òkèlè ah, bí yẹn bá tó ṣe yá aláwọ̀ kéèyàn máa ṣe yá ẹ̀yà sẹ́ o èyí ó tún wá rí fún ìdí bí ọmọkùnrin òtó sílẹ̀ ìlànà ẹ̀sìn bíbí lẹ́lẹ́sìn látàárọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀dídé lórí bí yọ Èwo ká ní bí ẹ̀rọ ya ṣe yá láwọ̀ èyí ó tún ṣe yá àyà tẹ ọ̀ máa tọ́ ya bí ìyẹn sọ̀ lẹ̀ ọ̀. Torí kò ya tó jẹ́ àyà tẹ tẹ́lẹ̀. ọ̀dọ̀ ní Kò sí àyà Wọ́n bá lọ ti jẹ́ yá àdé. Ṣùgbọ́n tẹ́ kí ní ẹ̀rọ tó ayẹta, Kí ìyẹn ti

nínú òkúta tí ìyẹn kiri sọ̀rọ̀ òun náà ni ẹ̀fẹ́s aláṣẹ́kù ìlànà ìtàbára ọ̀dà àìlà ìsáyé àwárí. kéèyàn máa dúpẹ́ bọ́lọ̀ nínú gbogbo òṣèṣì yóò tó yẹn lè wà àti gbogbo àkókò ẹ̀yẹ lóṣù ọ̀rọ̀ ọ̀la pẹ̀lú máa dúpẹ́ pẹ̀lú ògùn nàìjíríà ìdẹ̀rọ máa gbé ni ẹni mo bá tẹ̀dá náà sọ ike là yín ṣẹkẹ́ tó láti ìdánilẹ́kọ̀ọ́. ọ̀la ìkàfàtún nínú àdáni làṣẹ̀dí òtún ọ̀gbẹ́ yà lẹ́nìkan láyé nígbà yóò tó yóò tó ní màmá kì í. bí yẹn bá tún gbọ́ pé báyìí ṣèlú yẹn tún bí àlàáfíà yóò fi hàn dẹ̀rí bá àlàáfíà yóò fi rí torí tẹ̀ra rẹ̀. adé láti máa dúpẹ́ tó òkú bàtà àbẹ́rẹ́ sọ̀rọ̀ ayọ̀ ìlú náà ìlú ọ̀dọ́lá inú òkú bàtà àbẹ́rẹ́ sọ̀rọ̀ ọba òun náà lè àtúnṣe àlẹ́ ìsìmáàmù bíi kéèyàn ṣàkólé kan ìmọ̀ àti àdékèrò àtàdúà ìmọ̀dábà wa ṣàdúà kì í ti sì ìbílẹ̀ yẹn máa lọ sá ọ. àbọ̀ máa fẹ́ ní àbídùnmí ya ti láàfẹ́fẹ́ ẹ̀ kí orí ìlú àmọ́ra là máa ń ṣàfúrú kọ̀ǹdíṣẹ̀ báyìí. sọ̀rọ̀ bá tó dúró ẹ̀ tí wọ́n kó mọ káàkiri èyí ó gbé àwọn mẹ́kàlí jáde tó ṣe pé kò ní ìjàdúrà kò ní ìjẹ̀pẹ̀ làwọn pè lábàá rẹ̀ òní kọ̀ yóò bá lè máa wà mẹ́ haúsá wà mẹ́ láwọn oríṣiríṣi ní ìtumọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni àzíkìrì ìsàkólítẹ̀ àzíkìrì àti àdúrà èyí tó wá nínú ọjọ́ ọlọ́run bá ti sún òṣèlú ní gbogbo àwọn tó máa dága yìí yàrá ayẹ sáfẹ ìjó kígbẹ wà mẹbi ẹ bá jà máa fi jọra ọmọdé ogun bàtò tó lẹrù àti jẹbi àbò òògùn ẹja tí wọn máa ń ṣe báwọn obìnrin àbẹ́ni tára rẹ̀ ọ̀tá jí pépé tí ó lù jí pépé kì í ṣe bá àwọn òògùn ẹ̀ lòògùn eléyìí òògùn ayẹta ò sí bẹ́ẹ̀ àmọ́ nǹkan tó wà ní òògùn àwọn ẹ̀yàn tó á ìmọ̀ àti ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run máa fi sọ ẹ̀ tó lè fi ẹ̀sìn àbúrò ni ẹ̀sùn ọ̀pá burú nìmọ̀ àbúrò lè nìbọn ni wọ́n tó wù dáadáa wọ́n nìmọ̀ lè pọ̀ jáde. ọba àti ẹsẹ̀ ọba ohun àbúrò máa fi sọ ẹ̀ kó ilẹ̀ ìgbà àti ọba ọjà pé àkọọ́lẹ̀ tọ́lọ́run kọ́ ló pé ní nǹkan yẹn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n kò ń fi bẹ́ẹ̀ gbà tẹ́ni yẹn ti ṣàdúrà bí ẹ̀mí ọ̀kẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ kí ọ̀rọ̀ ayé kò ti ṣàdúrà àwọn agbàgbé wa ti àwọn ń bá wa láti ti dùn kájà bá gbàgbé ti mi náà ni wàá ọlọ́run ọba àdìgbẹ́ ọlọ́run ọdẹ ọ̀hún ni àtẹ̀jẹ̀bẹ̀ lẹ́kùn ẹ pè mí màá dẹ̀ sí kí ni ọ màá jẹ́ pé ìnálẹ̀bí náà yà sàkìdìrò dáadáa ìdáadáa dájú àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéraga ìjọra ẹni lórí kúrò níbi ìjọsìn mi ìjọsìn yẹn náà nínú àá ọba àtẹ̀dáni sàyẹ́dì kúló lẹ̀ jahannam ọ̀dà sàrí wọ́n máa wọ́n lẹ̀ jahannam wọ́n á dẹ̀ jẹ́ nìyẹn pẹ́rẹ́pẹ́ àdó àtàlù ẹ̀yẹ lórí ọlọ́ọ̀bà ẹ̀rí òjijì ọlọ́run sára sálá ń tí ó yé wa nípa ìfúnmọ́ mi ní ní rọ́ọ̀dù ní ìgbésẹ̀ látọ̀ àtàdé ẹsẹ̀ yẹn alókùn pàtàkì gáà inú àwọn okùnfà èyí tó ti pé ọlọ́run ọba máa fi ṣe sábà bí ìtọ́ fún yẹn kó o ti fi èyíkéyìí àbúrò tọ́lá tó ti máa tó lánàá mi láàyò lọ́sọ̀ ọ̀dọ́ kájẹ lọ́wọ́ àti kádàrá náà fi kú báwọn lè òfin wo ló lè dá kádàrá padà nílẹ̀ sùúrù àyàfàdúà adébísọ̀lá àgbàlá tó ní ìlẹ́tọ̀ ara kẹrí àdúrà yẹn yẹn ń fa onímọ̀ nẹ́fẹ̀ awúlò fún oṣù tí wáyé onímọ̀ àtàyẹ̀ ń tẹ̀ àti ojú ó padà fẹ́rẹ̀ fún àlẹ́ ikú mọ̀ ìbáradà lọ́wọ́ níbi tó ara ẹ̀yẹ ló ká máa wà àdúrà máa tọwọ́ yìí ẹ̀yìnlẹ́wò láyé àtìlẹ́kùn máa dùá àhàd ẹnì kí wọ́n ní pa títí sàdúrà ààbò nípa rẹ̀ ìgbà dada ẹ̀yin ẹ̀rọ ní ara wa. ajá pípé èyí tó wá fún lọ́lá tó ń ná àwọn àdó àdálẹ́ ní wá sọ ọlọ́run wa tó rí tó tó tábìlì ìtàn rẹ̀ èyí dàbí ní sọlá àlọ́sọlá tó fi kọ́ wa á máa mọ wa láti tó ti tó wá tó sòrò kájọ lọ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين إلا على قوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه أجمعين عباد الله أيها الأخوة إنه أشرف إذا في عليكم ما هذا الذي تمارسه بك أبي أيها nítorí mùsùlùmí àti ìṣẹ̀lẹ̀ láyé lóde yìí. ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ ya wọ́n ń pè lọ́sùn lókè àbájúlọ láwọn òṣìṣẹ́ ọ̀dọ̀ ọlọ́run ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí gbéra. ìtọ́ra ẹgbẹ́ pẹ̀lú ẹ̀kọ́ ń tán pépé lu iná ìlàsán lẹ́jẹ̀. ìyá ọ̀sán lọ rí òkúnrán ìyá wa rẹ̀ sínú ìpínlẹ̀ rìn tòdò tó yẹ lẹ́yìn. bẹ́ẹ̀ náà tún bá wí bẹ́ẹ̀ ni ọba wí ọba ni ìjọ kò sí lélẹ̀ àwọn ọlọ́run àyẹ̀dá ètò ọmọ àyẹ̀dá kankan yàtọ̀ àlọ́ ọ̀tún ọmọ gbígbẹ́ kankan yàtọ̀ àlọ́ nítorí pé ìṣe àwọn ọ̀gùn bẹ́ẹ̀ adébíyẹn ní kọkànlé ogun kẹlẹ́ ti aṣọ tó kù òní ìjọ tó yọ ọba tuntun èèyàn ní mọ ẹ wọ́n gbọ́ àwọn tí wọ́n ń sóògùn pọ̀ ìnáwó fi ń pa wọ́n àti ṣe rẹ̀ lẹ́yìn náà bá tó yẹ lọ kí tó ti kùn àkàlà àti ìṣirò ẹ̀tọ́ tẹ̀lé tí ó sì ní àgbà tí ìmọ̀lá ẹ̀kọ́ òfìfà ọ̀fìfà. ẹnìkan ẹ̀kú lóògùn tó dá lójú nínú àwọn ọ̀dọ́ tó máa ń tó ògùn jẹ nílẹ̀ ìgbé báyìí lọ. ó sì tó ó tó ògùn bọ́ wọ́n sì ìbọn náà wọ́n ti dá ògùn ẹ̀mí rẹ̀. ṣùgbọ́n a sọ tó a òun ni fíìsì mọ̀nẹ́ òun ni omi ìtọ́ta àjọ ọ̀gbìn الإمام البخاري عليه رحمة الله للوزراء حديث رواية أبي هريرة رضي الله تعالى عنه أبي هريرة قال يؤتي الله أن صلى الله عليه وسلم سيدي ما في زكاة رمضان هي زكاة ويزاد لا في رمضان bẹ́ẹ̀ni kẹtọ́ wa ń bá mi nìyẹn lóru ọ̀run ti gbé mi lọ níbi ilé dúkìá tí mo wà yẹn alákùnrin bá pọ̀ mo bá mi ní lọ àbí kí n gbé ọlọ́dọ̀ àlẹ́bí tó lọ àwọn ìṣòro àwọn ìṣòro á sì bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má sì tó ní tó ti lè gba ìyá jẹ o tún ní àwọn tí wọn ti lábẹ́ tí àjọ ti jẹ àwọn dáàbò ní padà mọ́ ọba kọba ẹni tó owó lálẹ́ àná àbí lọ́sẹ̀lẹ̀ ọ̀sán sọ̀tẹ̀ rẹ̀ títí ọlọ́run rẹ̀ ní padà bọ̀ ọdún padà wà lẹ́ẹ̀kejì abẹ́rẹ́ àtúnlọ́wọ́ ọdún wíwọ́n tó ọdún padà wà lẹ́ẹ̀kẹta abẹ́rẹ́ ọdún lẹ́ẹ̀kẹta abẹ́rẹ́ àlọ́ ọ̀sán omi ní ń ní ìkẹta ìkọ́ láwọn àwọn gbólóhùn yìí awúlò fún ẹ bàbá rẹ ni wọn máa bẹ ìgbèkè lórí bẹ́ẹ̀ bàbá débi tó sùn ọba ayàtà kùnfì ti parí ìbẹ́ ìlẹ́wọ̀ ayàtà kùnfì ọ̀lẹ́ ìlànà ìlànà ìlànà ìjọ lára àkọ́tò sínú àdúgbò àná lábùmọ̀ sábà wà lọ́wọ́ mi náà عبده إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم في صوبات الإمام كايا إجابات كايا بعد بعد بدون فإنك لم يزل عليك من الله حافظ قول صلاة ماري صلاة صلاة ولا يقربنك شيطان أري كيف ìsọ pé sùtá ò ní bá lọ́dẹ̀ yẹn lásán àtẹ́tàrí kò ní lè súnmọ́ nílé òbí mọ́ ẹ̀rí bá wá padà wálẹ̀ kẹta báwa wí bẹ́ẹ̀ òtítí ọlọ́run bá lè lọ́ọ̀rẹ́ ìgbéwù yẹn òótọ́ lọ́sọ̀ adẹ lọ́pàá rẹ̀ ìjọba ẹni tí wàá kọ́ lẹ́ẹ̀kẹ́tẹ̀ ìgbéjẹ kẹta ìdá kẹta ìtọ́ ìdá mi ìbá dàda nínú dàda ni tó yẹ sọ ọlọ́run ọba kàbẹ níbi kátó ti bẹ ọba òfin bí ọta ọgbọ́n wà lẹ nàìjíríà yìí ipa ìmọ̀ ọ̀sẹ̀ gbogbo àwọn tí wọ́n tó òkú bá a rí padà ń kú kẹ́yìn ìyẹ́tù tẹ̀lẹ̀ ń fẹ́yìn láìpẹ́ yìí náà tí wọ́n ti mọ dẹ́ni yẹn náà lójú ìpá náà wọ́n ti fi ó pàmì rẹ̀ ẹ̀rí lẹ́nu jọ́ mẹ́ta yìí. tó nípa bẹ́ẹ̀ nípa nípa àti ògùn ayẹta àti òjìkẹ́kọ̀ọ́ rẹ̀ ń lọ́wọ́ lẹ́yìn ìdẹ́mọ̀tò àdúrà lọ́gán àlìmọ́ kòkòrò àlejò rẹ̀ pàtó ńlá nínú hadith Mas'ud wọn là níbi sọlá àtàlà lọ́dọ̀ ẹni ọba káyà méjì nípa ìsọ́ọ̀tì lápárọ̀ ní òru dọ́kà kàbàdà òru yóò tó kàbàdà òru yóò tó ẹ̀yin náà ká máa yà òun ni àmọ́ náà bẹ́ẹ̀ máa àmọ́ náà rọ̀ sọ́ọ́ bímọ ọ̀hún ìlà ilé ìgbìmọ̀ rọ̀ ìjìyà mọ̀gbìnà tó lọ́rọ̀. آمن بالله وملائكته وكتبه ورسله نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا يا ربنا وإليك المصير أي قوية لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين النبي صلى الله عليه وسلم قال لي تعالى على الله ọmọ ẹ̀fọ́ àwọn kẹta ní ìbí nìyẹn o bá lè ka ayà yẹn lálẹ́ ẹjọ́ kẹta padà o ayà méjèèjì ó lẹ̀ sí máa tó àwọn olùkọ́ wa ní kí ni tó máa ka kẹta o alihamdulilayi alhajjara alayhi alayhi wa rahmatulah wọn ni ayà méjèèjì ọlọ́run tẹ̀sí máa máa fi tó kó ńlá tó ìgbọ̀ngbà ìbọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ọmọ òjì ogúdà lè mẹ́tẹ́ sí ti ayé ra yé ni káàkà máa fi jù mí sí ayé lọ. wọ́n ní kàkà dáhùn nínú olùmọ̀tún tí òun ní pé ayé àmìjì ni ọlọ́mọ máa fi tó kó o ní fi ṣàkóso ìtọ́ àbúrò àti ìdájọ́. wọ́n ní kàkà dáhùn ọlọ́run lè fún ọmọ tó yẹ ni pé á ti dàgbù fún òkú. ṣàkóso ìdíje ti wọlé jẹ́ abúlé ìdíje àti ìdájọ́ ìjọba nínú àwọn àbẹ̀rẹ̀ tó ní ẹgbẹ́ rọ̀tìmọ̀kọ̀lọ́ ó ní ìtumọ̀ tá a lè gbé fún ẹyẹ ni pé gbogbo àbúrò yóò tó lè fún sùdàdà ìmọ̀ sùdàdà ọlọ́run máa tó ń tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. nínú àdúrà tá a máa ń ṣe lọ́sùn àti lọ́sùn òun ni bẹ́ẹ̀ lọ́sùn tó bá fẹ́ حاميم تنزيل الكتاب من الله العزيز العليم وغفر الذنب وقابل الأرض شديد العقاب في القول لا إله إلا هو إليه المصير أخوة المزار عليه رحمة الله إنه حديث أبي هريرة رضي الله تعالى عنه وأن رسول الله صلى الله عليه وسلم يقول أن آية, آية, آية, آية. الكرسي تعالى عليك àti àyà تعالى أكيد هو gbé fún wa ní sọ́tò kọ́ọ̀bì ròyìn mo sì الله dá الله kẹ́niyẹ́wò mọ́ mi الله lè tó ọlọ́run kó o ní fi aburú yóò wúlò kọjá ẹnu aburú ni mọ o lè lọ òní ìdè òkìkẹ wọn bá náà wá sí ọbẹ lásìkò yìí ti wà ní ìlú ìkàlùkù náà lọ wá ọgbẹ òbí súra ni ọ ẹwọ bí ọkẹ ti ń kéde pé kálukọ lọ wá kẹsí ó lù báyìí mo ti kálukú ó ń lò tó ń gbé sára kọ lọ máa òun tó fọ bá gbà lọ́wọ́ òun lè rẹ òun lásìkò tí wọn tà wọn ni yọ padà já ni lẹ́nu pé gbogbo àwọn ẹni ẹ pátá ìfọ náà wọn padà ní tó pẹ̀lú Abdullahi kò lọ sọ abáyé wọn sọ ọba rẹ kọsí tọ́sí yẹn wọn lọ náà lùdì káà torí tọ́sí yẹn ni súnmọ́ òjò wẹ́lúwẹ́lú ẹni tí sùkà mi bá ti tẹ̀lẹ̀ sí ìyẹn kàtá ẹ̀rí pé tútùtù tí wọ́n láti di agbárí ni wọ́n yọ òkú ti tún ṣe ń gbà yìí àwọn arìnrìn òjijì ọlọ́pàá jáde kọ́ jáde kọ́ wá pé òun wà wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ ìtumọ̀ tó ń sọ yẹn ní òjijì ọlọ́pàá jáde láti pé òun ọwọ́ àgbàlá ìfi kúrò sọ wọ́n ní kíni kí n máa ìgbà lọ́wọ́ sọ pé kúrò ọ̀wọ́ ọ̀gáhẹ́ ọlọ́wọ́ sọ́mà lámìyẹ́ lè ju wọ́n lámìyẹ́ wí lẹ́sẹ̀ wọ́n lámìyẹ́ kò láwọ́ ọ̀gáhẹ́. tó sọ pé lóhùn ìlà àwọn ìdúró ìfara ní ìṣàkóso ìwọ̀n fara wọn ní ìṣàkóso ìwọ̀n fara wọn ní ìṣàkóso tóbi gbọ́dọ̀ fìlà àwọn ìwà jìnnà náà jìnnà ìlà jìnnà nínú ìṣàkóso ìwàsùwà àtọ̀fà náà ti lẹ́dí ìwàsùwàsù ìṣòro ìná ìlànà ìdílé náà ti wà nà. ọlọ́dún ọ̀hún máa ń wí nígbà tó bá jírọ̀ rẹ̀ àti tó bá dà ọ̀ máa wí mẹ́ta. ìfìbí kàkólà ṣáì àpò ẹ̀kọ́ ní gbogbo ọ̀hún tó lè kó lù bàbá wọn ọdún ilẹ̀ lọ́dà níbi tó lára rẹ̀ lánàá pé súrà kàkà yẹn bàbá tó lọ àwọn ọ̀rẹ́ dára ni. ọ̀nà èyí ò lè tó fi nǹkan kan wá sọ tí ó lọ láti súrà méjì yẹn. ẹ̀rọ ìdúró látọ̀dà níbi tó lára rẹ̀ lánàá. wọ́n là nẹ́bi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní máa ń wà lọ́wọ́ ọlọ́dà tó tọ́ mi tó lọ́dà mi jọ mọ́. àti ojúkójú ojú táwọn yẹn fi lápá láre yẹn tí kò sùn dábàá ni. wọ́n nígbà wọn là nẹbi sọlá àgbàlá méjèèjì yìí nìkan ní nǹka kò sí nǹkan méjì méjèèjì lẹ́yìn náà ẹdẹdẹ àwọn ọkùnrin náà ẹni gbogbo àwọn àdó àdá fún ìyàtọ̀ àti kálukú wa lè dáka ni tí ìmọ̀ọ́nì bá ń bẹ á sì lè fi bẹ́ẹ̀ náà lè sọ̀rọ̀ ni látọ̀dọ̀ ọ̀gbọ́n àwọn àfà rọ̀jò ọlọ́ọ̀tàlá wọn ni adébí sọlá àgbàlá sọ ìwé kí ẹ bá lè wí gbọ́dọ̀ bísí lọ́ọ̀tẹ̀lẹ́ni máa fi ti ṣe òǹdè ọ̀sìn wọ̀lá ìdáná sí ìwé lẹ́mẹ̀ta láǹtà tó rọ́ọ̀rù fẹ́ta bẹ̀rẹ̀ ìhàtàlẹ̀ tọ́lájẹ́ rọ́ọ̀lẹ̀ lẹ́yìn rẹ̀. òjijì àdáwò sí ilé máa lórí ìgbà àbùrùkẹ́ lọ́mọ fojú báyìí. oníṣẹ́lẹ̀ tó ń bá wọn bí abáyé sàdá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwa ní ọ̀rọ̀ ìmọ̀gàdá àbúwá fún wa. bàbá ẹ̀kú ìyẹn jẹ́ ọmọ ògbọ́n ọmọ àpá ẹ̀. wọ́n ní mo gbọ́ òun tó ní bàbá òun sọ báyìí fẹ́ sọ bá wí kò sí ẹrú ọlọ́kọ̀ọ́ bàtà ó ló jẹ́ ọlọ́kọ̀ọ́ bàtà ọ̀bẹ bàbá òun máa ń sọ pé òjijì ọlọ́run kò sí ẹrú ọlọ́run kan tí ó fi láàárọ̀ lọ́sàn-án ni o àti nírọ̀lẹ́ ni yọ́ọ̀bá ọwọ́ àwí àgbà tó ti lá láàyè tó kù مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم هو أوي أدواره ọjẹmẹta a alájálù gẹ́gẹ́ òní jálù káàdùn àjọ òní jálù rẹ lójú òní dé bẹ́ẹ̀ nìyẹn Ọlọ́run gbọ́ sí bàbá òun bí bẹ́ẹ̀ wọn lè fẹ́ wá rí abáyà ìtàkùnẹsì kan èyí tí a lè pè ní ìbẹ̀rẹ̀ pẹpẹ rọpárọsẹ ọsẹlẹ ní níjọ tó ń sọ̀rọ̀ yẹn ọlẹ́ nìyẹn wà wọ́n òfin ẹni ní lásọ̀wọ̀ tèmi sọ̀rọ̀ ẹ̀ láwọ́ ṣùgbọ́n ló fi ọ̀yìn eléyìí èdè ṣùgbọ́n ìwọ́n tó ti fún ọlọ́wọ́ àtẹ̀sẹ̀ rẹ lò látàní òdìdó ọwọ́ àti sọ pé ọjọ́ tó àbá rẹ sọ fún ànẹ́bí sọ pé sí ẹ bá wà tó àyẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tèmi wò ṣe é tèmi náà ní bí ẹnu rọ bá rọ tẹ̀mí rọ́ọ̀lù ọ náà ẹ̀rí ọlọ́kùnrin kí ló ń wò gẹ̀rẹ́ ọlọ́wọ́ wọ̀ nígbà ìwọ lọ́rọ̀ gbádùn àjẹ́ńbẹ́ ẹ̀bà ẹni tí ń polówó ògùn kọ́ ń polówó lọ́wọ́ tí ti ẹgbọ́n ní ọlẹ́ni rẹ̀ rọ ẹ̀yìn àti ní tútù mi kẹ̀yà mi mi ọmọ àfáwà ọ̀gbọ́n ọwọ́ ẹ̀rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kìí yóò tí wọ́n bá gbàwò yẹn lójú ẹ̀ náà tó bá ń sọ wọ́n ti máa mú gbàgbọ́ rẹ̀ bọ̀. àwọn Yorùbá dẹ̀dẹ̀ máa ń sọ wọ́n ní ọkàn ẹni òun là fẹ́ ni ọkàn ẹni òun là fẹ́ ni pè máa mú gbàgbọ́ rẹ̀ bọ̀ tó yẹ pé nínú kẹgbẹ́ àti àbí gbà tọ́lọ́hún sí ibi sọ yẹn wà láyé sí kọ́ńgbẹ́ ọ. kéèyàn ní gbọ̀kẹ̀lé fọlọ́gbà mo ọláàdì ló ṣe rí náà nìyẹn pé ní ẹ̀bá wí àti àdúgbò láti lẹ́bí láàyè tó rú máa ti ní ti ṣe ìwọ̀n ìlú ọ̀sí wọ́n láti sẹ́nà wọ́n lọ sẹ́ni àlè ní ẹ̀bá wí àti àyè lẹ́ẹ̀mẹ́ta àjálù àdánwò fi hàn ní rọ́ọ̀lù tó bá jẹ́ àárọ̀ lómi tí ó fi di rọ̀lẹ́ níjọ́ tuntun ta rọpárọsẹ̀ yìí dálù yẹ́wù ti lọ́wọ́ aláfọ̀dà rí mi òun ni dáná ọlọ́wọ́ ọba ti wá kó obìnrin tó lọ́wọ́ ìjókòó ní sáláì bá tàn ó rí mi lọ́dọ̀ ọ̀dàdọ́ àyẹ̀wò sí báyọ̀ dé báwa náà ti gbọ́dọ̀ ní gbẹ̀tẹ̀lé fún ọba rẹ̀ dàbí. ayọ̀ mùsùlùmí náà ìbàdàn lá ìmọ̀ bùkọ́lé alẹ́ kan pàtó lá wọ́n tún gbé àdébìí mi jáde látọ̀dọ̀ àbí wọ́n ní arákùnrin kan lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó lè rí òjijì ọlọ́ à ní nígbà ni àwọn máa ti tọ́ba lè wí ní àwọn òbí kẹlẹ́mọ́tò láti tàbí ní ṣọ́ọ̀tì mọ̀ ọ̀lá. ẹ ti máa máa dúró àyẹ̀wò àpèjọ àti àti ìjọba rẹ̀ lọ sí jáde àdúrà tá a ti mọ̀ ẹ́ náà ni. ìdàgbẹ́ lọ́wọ́ wa náà lè wí bí àti táàbí tàbí láti fi akúrú dọ́lù. ìnáwó owó ayẹta kìí ti àsomálé àbáṣùmọ́lẹ̀ àbí àfisẹ́yìn ilẹ̀kùn ní ìgbésàlejò máa fẹ́ sọ ah, torí o ti ń bẹ́ẹ̀ ọ̀dà àlùyọ̀ ń gbé bẹ̀rẹ̀ sọ́lá. ẹ̀ẹ́dì wípé àdúrà yà àwọn olùkẹ́lì máa ti láàyè tàbí máa ti ní ìfọ́kùnrin náà sálà tọ́ba lè wí ni tó wí lẹ́ẹ̀kẹta ní lábùkà tó kúrò ká insha Allah ta'ala. akéde èké òye ń já ọdẹ ọlọ́run bá sọ yẹn yẹn ti lọ́jà ọlọ́ àdébùsọ̀lá àbẹ̀sọ̀lá nínú àwọn ọ̀gá dáàbì wá sùn ọlẹ́ni yóò tọ́ba lè wí nígbà tọ́ba kí wàá tó báyìí ẹ̀rí. Tọ́sí ìgbé kó tó ti mọ́bá ni ọba ẹ̀kẹ́ sọ̀rọ̀ gbà tó fẹ́lá máa tù bá. Èdè ìjìlá tó fẹ́ kí òun náà ó kú jòkójókó níbẹ̀ ní lásán. Ọwọ́ agbélówó lẹ́la ìlànà ìlọ́lá wàhídàwó lẹ́la ìjẹ́lá lẹ́la ìgbéyìí wọlé ìhàmù. Yọ̀kì wọ̀lùmí òun ti wá sẹ́yìn. Yọ̀kì wọ̀lùmí وهو على كل شيء قدير طبعا دي ميوا wọ́n kọ dáadáa mẹ́wàá wọ́n fa ìdá mẹ́wàá rẹ̀ kú wọ́n fi kú rẹ̀ kálẹ̀ mẹ́wàá. àti pé níjọ́ yẹn nìyí irun tó kà yẹn máa jẹ́ ìsọfún ẹ̀dá kò sí kúrò láàfin wọ́n máa jẹ́ ìsọfún kúrò níbi tí ìlú lè máa fi róòlù gbogbo ẹgbẹ́ yìí ọ̀fẹ́ ọ̀dẹ́ ló ní fẹ́ mọ́ ìbọn ọ̀sẹ̀ tó fẹ́ rù kẹ́bẹ̀ wà tó lù tàbí lè ṣe ìtọ́n pátápátá yẹn ni kí wọ́n tún sọ ẹni yẹn kó lọ́dọ̀ ṣe ìtọ́n. ẹ̀dá ìdí ká sọ àwọn ọ̀dọ́ àrùn tó ti tó wa tàbí nídìí ká máa kó owó láti jẹun tara owó fìlè láti fi ráyè sí lọ́run dáadáa ẹ má jà lọ kó fún àwọn ẹlẹ́bọn lóògùn láti lè sòrò ìgbẹ́fọ́ àbí ayẹta àjọ láwọn yẹn tí wọ́n tẹ àwọn ayẹta wọn ní ẹja tó kọ́ fi wúrẹ́ fẹ́ rò náà wọ́n yìí mọ pàpà ìdáwọ́ pé kì í jáde ẹ̀rẹ́ túkà o. ẹgbẹ́ yẹn pè làwọn máa ń lọ pé kọ́ bá dáhùn ní o tọ́bí èsì lè dáhùn tó kọ́ bá ìfẹ́ rí fún ẹlẹ́ ẹ̀rọ òkú yẹn ti. kálí ìyẹn náà ń kọ́ kó yọ padà dáhùn náà ní ìgbọ̀ padà yá. olójú ọlọ́run ìkẹjì ta wá sọ rẹ̀ pẹ̀lú من كل سوء ومكروه ومن كل شر يقضي من الجن والإنس يا رب العالمين يا رب العالمين إلى صلاتكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن